الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن جابر بن سمرة رضي الله عنه قال أنا رسول الله صلى الله عليه وسلم لا يقوم من مصلاه الذي صلى فيه حتى تطلع فإذا طلعت قام وكانوا يتحدثون فيأخذون في أمر الجاهلية فيضحكون ويتبسم رسول الله صلى الله عليه وسلم أخرجه مسلم جابر بن سمرة الله عليكم ينور فوق يبا وقاوى وصحابة النبوة محمد صلى الله عليه وسلم وني كان رسول الله صلى الله عليه وسلم لا يقوم من مصلاه الذي صلى فيه النبي يبي ديكو النبي ó ti kírun ìyẹn ni pé حتى تطلع الشمس títí tóòrùn fi yọ inú súnà nàbì صلى الله عليه وسلم النبي bá يوم الصباح níjàmá ànábi ó jókòó ní mọ́sálásí ni ó ti kírun náà títí tí ó fi di pé òòrùn yọ bọ́ọ̀rùn bá wá yọ kí la máa ṣe bọ́ọ̀rùn bá yọ àwa ní sùúrù díẹ̀ gbàlàyé yìí ń bẹ náà àdìsí mi o a ní sùúrù díẹ̀ bíi twenty minutes ànábi ní tóòrùn náà ó fi gòkè díẹ̀ àwọn àlùfáà ní ní ti ṣẹ́jú bá bá wọn lónìí yógún ṣẹ́jú náà ti tó ànábì ọwọ́ adìde yóò yàn nàfìlà sallallahu alayhi wa sallam ànábì lẹ́ni ọba ṣe bẹ́ẹ̀ lábẹ́ ni ó ṣe ń múra lọ́lọ́wọ́ kan fún ọ kọ́dà bí o ti lówó tíkẹ́ẹ̀tì ẹ̀rọ àna ọlọ́run olùwà máa sun orí máa yàn ọgbẹ́ntọ́ wá nífẹ̀ẹ́ sóore opportunity ní tọ́lé o. ànábìyẹ dìde kú ò níbi ó ti kírun àṣùbà títí tí òun ó fi yọ o. fàyídà tọ́lá bóun bá yọ kọ́ ọ̀mà gbàùn lànàbì tó máa dìde bí tí máa wá dìde gbàùn ní tó máa dìde òun láti rárá ṣàlàyé díẹ̀ àlàyé yìí ò sí ń bí ìtọ́rọ́tọ̀ ní ti àdìsí ilé ìfẹ́ kọ́ wa ká má gbàgbé kí là ń kà lọ́wọ́. ọ̀rọ̀ bá nẹ́bi tí máa fi ẹ̀rín pàdé àwọn èèyàn tí è lè jú mọ́ wọn. wàkánú yatahaddathun jábìrù ní òun sì rí bá lọ́dọ̀ ànábì sallallahu alaihi àtàwọn sọ̀hábẹ́ yatahaddathun wọn àjọ máa sọ̀rọ̀ èsì pé báwọn bàbá bá ti sọ̀rọ̀ táyì nìkan ọ̀gbọ́dọ̀ tó sọ lé o. fàkánú yàtọ̀ àdàtò jáde òní pé mi ti bá nàbí sọlọlá ọsọlọ nàbí Ọlọ́run à wọn àjọ máa sọ̀rọ̀ o pẹ̀lú àwọn àbáadé o kódà fàyà kòdó náà fi amúre jáhìlì yá kódà ń gbà mí ọ̀rọ̀ lọ bí ẹ láti wà ní tàbí kó tó dé wà nàbí láti máa ṣe ní fi amúre àjáhìlì yá wọn tún rántí pé à ọlọ́run ló fi ọ́ sànù wa lápèjúwe à àìfẹ́ kí wọ́n gbúrò bá bímọ obìnrin àmọ́ pé mọ́jáwé ojú mọ́ mọ́jáwé ojú mọ́ ọlọ́ọ̀bù ọmọ obìnrin mọ́lẹ̀ láàyè ànábì lọ́lọ́run fi láàyè kò ní gbogbo rúdurùdu rán dáradára yìí jábìrù ni ọ̀rọ̀ a máa débẹ̀ nígbà ní ẹ bá ń sọ̀rọ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ní sọ ẹni tí ń dúpẹ́ fọlọ́run ni o. ẹ̀rí ọ̀rọ̀ tí ọ̀dà kéèyàn ọmọ rántí gbà ọmọ rántí páàkì rẹ̀ tí ọ̀dà sẹ́mọ̀nà ọ daa, dá oníkéèyàn tó máa fi ṣe báàlì ọlọ́run ọ̀fẹ́ yìí o yóò ọ̀fẹ́ yìí ìbínú ọlọ́run o èèyàn tó máa pe á táwọn yìí fi ń mọ ọtí à ìgò mélòó lẹ́yìn dì í mú à ọ̀rọ̀ burúkú lẹ́yìn o lẹ́yìn aburú tó ń fi ṣe tí ọkọjá nínú kọ́ bá nínú jẹ́ àbí kó sì máa dúpẹ́ fọlọ́n pé a gbèmí náà bára mi lónìí alhamdulilayi ìwé ìtàwọn sọ̀hábẹ́ máa sọnù o àmọ́ àwọn náà máa rántí máa rántí ńgbà mí yá àjèrí tẹ́lẹ̀ ní lásìkò gba àìmọ̀kan kọ́dà fayabihakun wọ́n sọ débi tẹ́ ẹ̀rín ọ̀pá àwọn náà ńgbà mí yá àìmí náà mọ́ wá dẹni ọlọ́run báyìí àwọn sàábé náà àwọn sàábé èsè wọn èyí sàlìjà nù èèyàn làwọn náà wọn èyí ṣe màláìka wọn ní kọ́dà bí wọn bá rántí gba ẹ tó ti kọjá yìí wọn ń dúpẹ́ fọlọ́run tó ti yọ àwọn kó nínú gba ìmọ̀kan yìí fọyà dákú a máa wáyé ńgbà míì tí wọn ṣe fi lọ́rọ̀ náà pa wọn ní ẹ̀rín wọ̀yà sàbá sàmà sọ̀lọ̀ lọ́ọ̀ ànábìínú ó sì rẹ́rìn pẹ̀lú wọn sallallahu alayhi wa sallam anabi jori nù ẹni ọlọ́run ọ̀rọ̀ ẹ̀ńsẹ́ nù ẹni ọlọ́run fi sọ̀gá gbogbo ọmọ anabi adama nù sallallahu alayhi wa sallam akhrajahu muslim alimami muslim ló gbà hadithi wa o ana abi dharrin radiyallahu anhu abu dharri yọnu fún àti gbogbo àwọn sọ̀hábì anábùwà Muhammad ọ̀gá wa nù sallallahu alayhi wa sallam. qala qala rasulillah sallallahu alayhi wa sallam. olèmi náà gbọ́ tó jíṣẹ́ ọlọ́run kálíkùn kí á ti gbé ọ máa bá a. ara ẹ̀kọ́ tó kọ́ wa ń tọ́ sọ fún wa òun ni pé tabassumuka fi wajhi akhika laka sadaqa. kọ́ rẹ́rìn-ín ìpàdé ọmọ ìyá rẹ̀ sàárà ní fún ọ àyẹ̀gbẹ̀dẹ ẹnẹgẹ́yìn olówó kí wọ́n tó máa kọ́ ládàá kó ṣe sàárà ṣe sàárà ìtújúká máa lejú máwọn èèyàn ànábì sọlọ sọlọ ní akọrẹ ní mọsẹ pé ọpàdé èèyàn ọmọ ìyá rẹ mùsùlùmí èyí ń gan kí ọmọ ẹjẹ fún ọlọdọ sọdà kọ sàárà ni o. wa amruka bil ma'ruf ونهيك عن المنكر صدقة kama wàá pé wọn ní àmọ rẹ ni wọn ní àmọ rẹ èyí wọn fi ọmọ ṣe ń tọ́lọ̀ ní ọ̀sẹ̀ o ànábì ní wa amúrú kabil màrú kó o sì rí dáadáa kó o pe àwọn èèyàn sí a ẹ máa kí wọn àsìkò jọ pàdé mọ́sálásí yọ wá ń bi ọ́fíìsì kan náà lẹ́yìn kọ́mọ̀ mo fẹ́ wí yé o wọ́n dé mọ́sálásí ọ̀hún kálá sáré ọwọ abẹ nìkan tí ń kírun lọ́wọ́ ẹlòmíì ọwọ anyá jẹ ń jọyìn wọn àjọ kí yàmá yọ máa náwó sí ọba ìpè òun ìka ìlànà òun ṣe ń wí nu pé ìgbọràn dáradára báyìí ó kún lùwà yìí nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ àsìkò àlàásàrì ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa kí lórí àyílà jẹ a ọba rí ẹni báwọn náà sọ fún mi pé a ah, inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ wà sọ fún pé ṣé kí n máa kanlẹ̀ kọ́ ọ́fíìsì yín tí n bá ti ń lọ kí ọba ìpè èrè ìhànra yín ní èjì mi ọgbọ́dọ̀ ṣèyí òun náà o ẹ̀rín náà ló fi ìpàdé rẹ̀ dé dáàbí yìí wá ni pé kò kọ́ńtradíkì ara wọn àfẹ́sẹ̀ wá àti òkè á máa ranjú máwọn èèyàn gbogbo ẹ̀ lànàbì ṣe ọ̀rẹ́rin sí wọn kò sì ní torí ẹ̀ fi àdíra wọn lórí bí wọ́n bá ń ṣe ti ọ̀tá torí náà wà amúro kabil máa wà náà ayò kàn án abẹ́nidí ètò ẹ̀kí jàmá rárá ọ̀wọ́lé lọ bá ọ́fíìsì ọ̀bẹ́nìkan lọ́fíìsì rẹ̀ kọ̀líìgì rẹ̀ lọ́jẹ́ ni júníọ̀ rẹ̀ ní kọ́lá bọ́jọ́ gáà rẹ̀ àṣewá ti fọ́gẹ̀ ẹni náà ọ̀fẹ́ kọ́ sí ni o mọ àlàkùrì lọ o àhà ọ̀fi ẹ̀kọ́ ẹ̀kọ́ ti Islam ní ọ̀fẹ́ kọ́ sọ ọ̀rọ̀ ẹni ọba jù ọ lọ ẹ̀kọ́ sọ ọ̀kọ́ ah, ọ̀gá sì lọ́rùn tí mo fẹ́ bá yín sọ o ọ̀bọ́gà rẹ̀ pé inú ọ́fíìsì rẹ̀ náà ni ọ́ nà tẹ́ sí yóò kí o àmọ́ òun ti rò pé òun ti kọjá máa lọ lọ mọ́sálásí kan sọ fún un pé ọ̀gá ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ o jàmá lọkùnrin máa lọ kí o àmẹ́yìn ò pé o lejú o èyí ò pé o máa sọ̀rọ̀ asá o èyí ò pé o máa ṣe àìlójútì sí ọ̀gá rẹ o àìlo ẹ̀kọ́ yìí lẹ́lòmíì fi rò pé dáwà ṣòro ṣe dáwó ṣòro ṣe wọ́n ní ọmọ mẹ́tọ́ọ̀dù ànábì صلى الله عليه وسلم ونهيك عن المنكر كو سيرني سين سي ايدانا اورن سي او ما كو ايدا اه لو فنتن سي لو فنتن سي nítorí tí ń yíwèé ń kówó gbogbo wa jẹ ó kìlọ̀ fún un pé ẹ pọ̀ lálùkì àmọ́ bẹ́ẹ̀ ni ìyá inú yìí wọ́n lè yan gbogbo owó tí yẹn bá jẹ sí èsè jẹ́ àwọn tó ní ọgbà nǹkan wọn o wọn máa ma fi wọn àtàwọn ẹyin gbà kẹ máa fi san o gbòǹjẹ ọba dà èèyàn máa kọ fún yẹn àbọ̀ jẹ wọlé bẹ́ẹ̀ nìkan ní ọjà rẹ̀ ní ilé rẹ̀ ní ọ́fíìsì rẹ̀ ní mùsùlùmí ẹ ọba tó ń bá a ti ń tún wọ́n mi lé nǹkan kan yà ewu lélẹ̀ ò ní ẹ̀gbọ́n ayé ẹ̀yìn tẹ̀ ń ṣe láàyè láàá ìlàlá ẹ gbọ́dọ̀ tún ṣe léyìí máa ẹ̀yìn mùsùlùmí ò gbọ́dọ̀ tún ṣe bọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ tún yọ lóòṣà mùsùlùmí ò gbọ́dọ̀ tún máa bọ nǹkan kan lẹ́yìn Ọlọ́run gbogbo eléyìí ló gbọ́dọ̀ ṣe o à ń rẹ́rìn o pé ká má ṣe gbogbo eléyìí o ìyẹn lànàbí fi ń la báyìí o sallallahu alayhi wa sallam. وإرشادك الرجل في أرض الضلال لك صدقة ìráwọn ọ̀nà sàárà tó pọ̀ ọ̀rẹ́ rìn jíyàn sàárà ṣe wáàsí fún sàárà kọ́dà wà ìrṣáàdù kàrọ́jù làfi àrùdù dọ́là ọ̀rẹ́ nìkan tó sọnù tí ọ̀ma bíi ti ń lọ mọ́ ọ̀wá pé ṣé ọ̀nà kìíní lè mọ̀ ni àbọ̀ béèrè ọ̀nà lọ́wọ́ rẹ̀ àṣekọ júwe ọ̀nà fún yàn gan sàárà ẹlòmíràn pé kí lọ́kàn tó ń kọ̀ ọ̀ma bíi ti ń lọ yìí ìwọ ló lùsì o yọ padà rẹ lòmíì tí ó gba aládàá sàrà àwọn ọmọ ọ̀la o kéèyàn kéèyàn ojú yọ ọ̀nà fẹ́ni tí ò ṣe ẹni tí ó mọ̀nà sàrà ni o ara wọn náà sàrà ni o. وبصرك للرجل الرديء البصر لك صدقة ẹni tó rí pé rínà rẹ̀ ò tó rínà rẹ̀ ń ṣe tàbàtàbà ọwọ́ afẹ́ kó kọ́tà fẹ́ kó gọ́tà bọ́ fẹ́ ọfẹ́ tẹsẹ̀ bọ́ bí tí ò yẹ kí ọ tẹsẹ̀ bọ̀ ọwọ́ asáré dìde gbà ẹdó ẹdó ẹdó ẹdó ẹ má lọ bẹ̀ wọn àti sàrà ló ṣe gbẹgbẹ ìdí wọn ṣe ohun tó máa wò ó pé kókó kótó tán kẹ wá sọ di yẹ̀yẹ́ lórí bó ti rìn ẹsẹ̀ lèyìn fún ọ àmọ́ o lè gba aládàá o lè ṣe sàrà ìgbè kò rí ga ẹni ní tí ń rìn yọ dàbí pé wọn ò rí nà dáadáa o ọ̀rá sáré dìde tẹ́fẹ́rẹ́ náà tẹ́fẹ́ kọjá ń tìtì ní ẹdó kí mo yín kọjá sàárà ní fún ọ ọgbà gbogbo eléyìí ní rẹ́kọ́ọ̀dù rẹ. wàyí máa pọ́tù kàlhájàrà wà ṣẹ́wòkàtà wà làwọn òbímọ á ní ara wọn náà sàárà wọn mùsùlùmí ìfà ìfànú ọlọ́ngbé anabi sallallahu alaihi wasallam ní bọ́ ọ bá rí ǹjẹ́ ó ní àwọn èèyàn láà lójú títí lójú ọ̀nà òkúta ni ẹ̀gún ni èso ni eegun ni gbogbo ń tí ó ní àwọn èèyàn láà bí wọ́n bá dẹ̀sẹ̀ dé tí wọ́n mọ̀ tó ọ wá sáré mú kó lójú ọ̀nà àti sàrà lòdì ẹni tí wọ́n lọ da ń tí ó ní àwọn èèyàn sójú ó ní ẹ̀yin jẹ ẹja tán lé ọ̀làwọn ọmọ lọ dà títí àwọn èèyàn wá ń gbẹ́sẹ̀ lé egun ẹja àtọ́mẹ́kẹ́ àtàgbà wọn náà ní tó gbà lọ́dọ̀ ọlọ́run àmọ́ ìta ń sọ láàárọ̀ yìí ni pé ìwọ́n tó mú tí ó ní àwọn èèyàn la kó lójú ọ̀nà àti sàrà lèyìn fún wọn náà ẹ̀rí bí ìsìláàmù ti dáa tó kẹ̀ parí síbẹ̀ wà ìfọ̀rọ̀ gùkà mẹ́ńdálíwìkà. fi dálíwì àkíká ọ̀dàkọ̀ Allahu akbar. Ànábì sallallahu alaihi wasallam ní omi kú omi inú garawa tiẹ̀ sí garawa ẹni tí ò lómi. Ẹjọ́ lọ mi omi jẹ wa ọ̀rọ̀ ṣẹ omi díẹ̀ ṣá ìtẹ́yìn ó fi máa lọlé lásán ẹ̀gbá díẹ̀ ní omi tèmi sàárà mi ṣe ẹ̀wọ̀ gba àwọn nǹkan ẹ̀dá kan kí ló ń náyàn láti ṣe àbẹ̀ni tí ṣètọ́ ni bá lò rògbé léyìí yóò yóò yóò strange létí ẹlòmíì ẹlòmíì ó pé àkọ́ wọn máa bùn ní omi tòun mò ń léyìí tí tó nídìí sàárà mi fún ọ torí náà ẹ̀ ògbóǹtà nẹ́bí kakalẹ̀ yìí sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ ọ̀run o àfẹni tí ṣètò ọ̀nà bá jòkó tì yàn ní ilé máa ṣe o kí ló lé ń bi ọbẹ̀rin pàdé yàn hmm? kí ló lé ń bi ọ̀rẹ́ ni tí kò mọ̀nà ojú ebi ti ń lọ fún kí ló lé ń bi ẹni tó rí pé kò rí iná dáadáa ó fẹ́ kọjá títí o ìṣẹ́jú mélòó ní ọ̀nà ọ̀ mo kọjá ó sì máa bá aládàá yìí ọmọ wọnú rẹ́kọ̀dù rẹ̀ pò ṣe sàárà. المساء يراه وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين